alhamdulillah thumma salatu wassalamu ala rasulillah ìbéèrè yìí lọ báyìí wípé can divorced women in India leave their matri matri uh, marital homes àwọn obìnrin tí wọ́n kọ̀ lásìkò tí wọ́n ń ṣe ìdà ìta ń pè ní ìdà òun ní òǹkà àwọn oyè ọjọ́ òǹkà àwọn oyè oṣù tí Islam gbé kalẹ̀ fóbìnrin kó fi kóra ró níbi ìṣesí méjì ìṣesí àkọ́kọ́ bóyá ọkọ rẹ̀ kú ó gbọ́dọ̀ ṣopó òun là ń pè lópó islam ń fún islam ní kó ní sùúrù kó kóra ró kúrò níbi kí bóyá ọkùnrin kan sọ̀rọ̀ sí pé ń gbà kódà àwọn ọkùnrin gan lásìkò yẹn wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ sí pé àwọn fẹ́fẹ́ yóò lóṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá eléyìí clear sáwà mùsùlùmí lọ́dọ̀ tiwa ìdá míì tí ń jẹ́ ìkúraró obìnrin míì tó fi so yonka àwọn ọjọ́ kàbóṣù kan òun ni pọkọ lòun yọ̀ǹda rẹ̀ tọkọ bá ti lòun yọ̀ǹda rẹ̀ yóò kà àwọn òǹkà àwọn oṣù kan tí ó fi máa ṣe mọ́ra tí ó sì tí ó tó bá ṣe nǹkan oṣù yóò máa ṣe mọ́ra tó bá ṣe nǹkan oṣù yóò máa ṣe mọ́ra eléyìí jẹ́ oṣù mẹ́ta bẹ́ẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta yẹn ó ní freedom láti máa lọ èyí tó tún jẹ́ mọ́ òun ni kó ṣe pé obìnrin gan òun ló request fún kọkùnrin yọ̀ǹda òun òun là ń pè ní alukólò eléyìí nínú ṣẹ̀ríà Islam náà ọ̀pọ̀lọpọ̀ àǹfààní yóò ṣe ìka ọjọ́ ìkóra dúró fóṣù kan tó bá ti ṣe ó lè máa lọ so ìbéèrè wa wá wípé àwọn obìnrin táwọn kan bá ti yọ̀ǹda wọn àsìkò tí wọ́n ń kóra dó yìí ṣé wọ́n lè lò ó níbòmíì kán mọ́ dùnú lé ọkọ ìfọ́síwẹ́wẹ́ àlàyé lórí ọ̀rọ̀ yìí ká jẹ́ kí agbọ́ra wáyé dáadáa bọ́kùnrin bá ní kóbìnrin máa lọ fún òun mọ́ lábẹ́ ṣẹ̀ríà Islam ó máa láwọn ojú pọ̀nà tí máa ń gbà wá àmọ́ ní tí wọ́n pè ní at-talaq ar-raj'i at òun ni kíkọ̀ tí ọkọ kọ obìnrin lẹ̀ ṣùgbọ́n yóò tún padà gbá padà yóò tún padà gbá padà òun ni kíkọ̀ àkọ́kọ́ antitolic kẹrù rẹ máa lọ lé yín níbẹ̀rẹ̀ sí kájọ́ nìyẹn níbẹ̀rẹ̀ sí kájọ́ nìyẹn kóṣù kan tó pé wọ́n rà tún ṣe ṣe ó ti parí wọ́n tún ṣe lọ́kùnláyà lọ nìyẹn oṣù kan pé kò tí ì rà tún ṣe ṣe oṣù kejì pé kò tí ì látúnṣe ṣe oṣù kẹta ń lọ gbẹ́nu léra wọn olódìpó ó dé àtúnṣe ṣe lábẹ́ ṣẹ̀ríà Islam yóò gbà wọlé padà yẹn náà pé ní at-talaq ar-raj'i tóbìnrin bá ń bẹ ní irú kéèsì eléyìí kò lè ṣe ìdà yẹn níta o inú ilé ọkọ ní Islam ti fẹ́ kó ṣe é torí pé láàrin oṣù mẹ́tẹ̀ẹ̀ta yẹn Islam ń fẹ́ kó ṣe wípé tí n bá lọ tí n bá ń bọ̀ nù ilé tó náà bá jókòó tó sùn tó tàkàkà tó ronú yóò lè wòye sí àwọn nǹkan tó ń ṣe tó bí kọ́kọ́ fi sọ pé kò máa lọ pé òun fẹ́ òun má yóò lè ronú pìwàdà tó bá ṣe pé níbi ìmúra ni níbi ọ̀rọ̀ sísọ ni níbi àwọn ìwà míì tó kù díẹ̀ káàtó tí ń bí ọkọ nínú yóò lè ṣàtúnṣe rẹ̀ ẹ sì mọ̀ wípé èèyàn méjì tán bá jọ ń lógbó lọ́wọ́ aṣọ tí wọ́n bá ti jìnnà síra wọn ẹ̀mí wọn mọ̀ lé síra wọn sí ni àmọ́ tán bá ń súnmọ́ra wọn tán ríra wọn ní lóòrèkóòrè nígbàdégbà ẹ rí i pé ìkórìíra ẹni yẹn yóò máa dínkù láàrin àwọn méjì síra wọn so a ní lọ ṣe ìdà yẹn ta irú obìnrin yóò ṣe ìdà yẹn nínú ilé ni tó bá jẹ́ tọ́lák àrọ́jìrì ṣùgbọ́n tó bá ṣe pé ìran kejì nù tọ́lák òun ni tọ́lák tó ṣe wípé ó ti wá pé mẹ́ta tó bá ti pé mẹ́ta oṣù àkọ́kọ́ wọn ò rí yanjú oṣù kejì wọn ò rí yanjú oṣù kẹta wọn ò rí yanjú ìyẹn ni atọ́lák albain asọ́gọ̀rọ̀ atọ́lákù albainu bẹ̀yìnú nata sọ́gọ̀rọ̀ ìyẹn ni tọ̀láàkù tó ṣe wípé a fi ilé obìnrin jáde nílé jáde kékeré ilé jáde kékeré ni wípé kíkọ̀ tó kọ̀ yẹn kò tí ì pẹ́ mẹ́ta ẹ̀ẹ̀kan ni ṣùgbọ́n ó ti wá lóṣù mẹ́ta lórí ẹ̀ẹ̀kan yẹn oṣù àkọ́kọ́ wọn ò resolve oṣù kejì kò sí sign of reconciliation oṣù kẹta náà ń lọ bẹ́ẹ̀ kò tí ì dobìnrin tó pé ikọ̀ àkọ́kọ́ nìyẹn kò tí ì pé méjì débi tí ó pé mẹ́ta ṣùgbọ́n kò sí pé oṣù bíi mẹ́ta ti lé ba lé lórí lẹ́yìn oṣù mẹ́ta wọn ni tọ̀ kó mọ wá lọlé a kò lè lọlé ẹ̀ síbò ṣe kọ́ nígbà àkọ́kọ́ ni resolution wà wáyé láàrin oṣù mẹ́ta tó kọ́kọ́ lò tọ̀láàkù yìí albain bayinunata sọ̀rọ̀ òun là ń pè nínú òfin ẹ̀sìn torí pé kíkọ̀ yẹn ò tí ì pé ẹ̀mẹ́ta ẹnu pé kíkọ̀ àkọ́kọ́ oṣù mẹ́ta kan lò lórí ẹ̀ ni wọ́n yanjú ẹ̀ tán bá ti yanjú ẹ̀ tán kò tán síbẹ̀ o ó tún ákídù míì ṣe pẹ̀lú àwọn òbí ẹ̀ ẹ̀já máa gbọ́ àwọn ọkùnrin káwọn obìnrin náà naa gbọ́ o ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ń pàpè mọ́ra pé mùsùlùmí lòun kódà ọ̀pọ̀lọpọ̀ yìí tí ń pàpè mọ́ra pé ń súná lòun àwọn nǹkan wọ̀nyí ò hàn sí wa nínú ẹ̀sìn o kátọ́lá yìí rẹ̀ ṣe àtọ̀lákù rọ́jìrì àtọ̀lákù bá inú sẹ́dá àtọ̀lákù rọ́jìrì òun ni pé ń padà gbogbo òwà tó wù kẹ́rù ẹ̀ máa lọlé yín oṣù àkọ́kọ́ wọn ò rí yanjú oṣù kejì wọn ò rí yanjú oṣù kẹta ń gbẹ̀lé àwọn bá yanjú ẹ̀ ẹnu kó wọlé pa ẹnu inú ilé náà rúkú wà tẹ́lẹ̀ gbọ́dọ̀ lọ ṣe ìdáǹtà wọ́n yanjú rẹ̀ náà ni wọ́n fẹ̀ ni wọ́n fi yanjú ẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ sí bá ṣáà ní lọ́kọláya lọ àtọ̀láàkọ̀ àrọ́jì nìyẹn àtọ̀láàkọ̀ albáinu bẹ̀yìnúnà tà sọ́gọ̀rọ̀ wọ̀bẹ̀yìnúnà tà òun ni kíkọ̀ tọkùnrin ní kóbìnrin máa lọ bó ṣe ní kó máa lọ tó ní antitolic máa lọ mo kọ́ máa lọ tó sọ yìí wọ́n lo oṣù àkọ́kọ́ lórí ẹ̀ àtúnṣe ò wáyé oṣù kejì lọ lórí ẹ̀ àtúnṣe ò wáyé oṣù kẹta lọ lórí ẹ̀ àtúnṣe ò wáyé wọ́n fi gbẹ́nu lóṣù kẹrin ọkọ kò tí ì mí nìyí pé ìyàwó máa wá lọ o ẹ ì lè ṣàtúnṣe ní tẹ́sí lè ṣàtúnṣe ni wípé kíkọ̀ rẹ̀ ò tí ì pẹ́ mẹ́ta òun fọ́ọ̀lù sábẹ́ atọ́làákù الرجع الطلاق البائن بينونة صغرى kékeré nìyíhun kíkọ́ ọmọ lọ kékeré nìyẹn kìí ṣe ńláńlá wọ́n padà wá jókòó wọ́n tún sọ ó ti lé lóṣù mẹ́ta wọ́n tún sọ àmọ́ kíkọ́ àkọ́kọ́ nìyẹn bẹ́ẹ̀ bá wa tún sọ tán ó ẹ̀ lé bá yín láti papọ̀ o bẹ́ẹ̀ báyìí lè dẹ́rù rẹ̀ o èèwọ̀ lẹ́ṣẹ̀ o zìnà lẹ́ṣẹ̀ o bẹ́ẹ̀ ni yóò di wípé màmá bá yẹn yanjú rẹ̀ tán ó tún wá ní káwọn òbí kan dọ̀ kan dákun bàbá rẹ̀ wàlíyù rẹ̀ ẹ wa wá so papọ̀ kí ló dé bá ti bá yín yanjú rẹ̀ à pẹ̀lú pé ó ti lé lóṣù mẹ́ta ká tó yanjú rẹ̀ yìí ẹ tún bá wa jókòó padà ní tọrọ rẹ̀ padà ẹ tún wá sí rẹ̀ fún wa wọ́n bá tún ìjì ṣe tán ó tún wá fún ní sọ̀dá kìíní lónìí àwọn òun ti fún ní kan tẹ́lẹ̀ ee yìgì tàkọ́kọ̀ ti bàjẹ́ pẹ̀lú pé oṣù mẹ́ta rẹ̀ kọjá lórí kíkọ̀ tàkọ́kọ̀ yẹn tẹ́lẹ̀ látúnṣe ṣe ó tún fún sọ̀dá kìíní torí pé tó fún tẹ́lẹ̀ láàkọ́ yẹn yẹn náà valid mọ́ eléyìí láìpẹ́ náà tọ̀lá albá'inú bẹ̀yìnú nàta sọ́gọ̀rọ̀ èyí tó wá jẹ́ràn kejì lábẹ́ eléyìí ó ní àtọ̀lẹ́kù albá'inú bẹ̀yìnú nàta kúbọ̀rọ̀ bẹ̀yìnú nàta kúbọ̀rọ̀ eléyìí ó ti wà tó kù díẹ̀ káàtó ọkọ lòun kọ ó bẹ̀rẹ̀ opó oṣù kínní oṣù kejì wọ́n yanjú rẹ̀ mọ́ṣẹ́ mọ́ o wọ́n tún wó sàá lẹ́yìn ọjọ́ sígbà síra wọn náà ó tún ṣe kán mi ọkọ tó ní à òun pé mo ti ní mo kọ́ ń jò níì àwọn èèyàn ló tún bẹ̀ padà tá a fi yanjú ọ̀rọ̀ yìí ó dáa tó ń kẹ̀rẹ́ mọ́ lọlé ó di kíkọ ẹlẹ́ẹ̀kejì ó di kíkọ kíni ẹlẹ́ẹ̀kejì máa lọ ó bá tún di pé ẹ̀yin ará ilé ẹ̀dá pé ń bẹ ẹ bá ń bọkọ mi ẹ bá ń bẹ baálé mi ẹ̀dìẹ kí ló dé ìwà tí wọn náà wù tí mo fi sọ pé mo kàn jọ́ kínní àná òtúnbá náà àwọn ọ̀rìn tí ò dáa tó ń rìn yẹn náà ò pa nìyẹn náà ti wọ́n tún sọ gbòòyàn tún dá sí méjì tí wà ń lẹ̀ ọjọ́ tó ń gorí ọjọ́ ṣé wà èfo níwàálẹ̀ ló bá tún ìwà tó bá tún múnú bí ọkọ àbọ̀kọ náà tẹ̀lé ní sùúrù gan mọ́ òdìbò kò ń ṣe nǹkan slightly báyìí ló bá ní wò ó tí ẹ máa wá lọ kẹ́rù rẹ mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá ti fi lè pé kò sí ọ̀nà ọ̀báyọ mọ́ pàtàkì jùlọ ó lo oṣù àkọ́kọ́ níbi tọ̀láàkọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó lo oṣù ẹlẹ́ẹ̀kejì níbi tọ̀láàkọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó lo tó bá ti ń délẹ́ẹ̀kẹta yẹn ṣẹ̀ríà ìsìlámù sọ pé ó lè lọ sí ìdá rẹ̀ ta ìyẹn ó lè lọ ṣe ìdá rẹ̀ ta torí pé kò sí ọ̀nà àbáyọmọ́ lábẹ́ ṣẹ̀ríà Islam kò sọ́nà àbáyọmọ́ ń parí rẹ̀ báyìí ó láǹfààní kó lọ fọkọ mi ọkọ yẹn ò lè fẹ́ mọ́ òun náà ò lè jẹ́yàwó ọkọ mọ́ àyàfi mọ́jẹ̀mú kẹ mọ́jẹ̀mú yẹn ni wípé tó bá lọ rìmárì síbòmíì rìmárì tó lọ ṣe síbòmíì ó padà á di pé bóyá ọkọ rẹ̀ kú ń bẹ̀ àbí nǹkan tí ń ṣe náà tún ṣẹlẹ̀ sí náà ìwà rẹ̀ náà tún kó ọkọ tó wọn bá tún ti jáde ìwọ padà wá òkú padà kọ̀ǹsídà rẹ̀ ó wá padà fẹ́ fẹ́ wọlé padà ó fẹ́ fẹ́ wọlé padà ó tún wá lọ sí ákídù mi pẹ̀lú ẹ̀ ó tún wá fún sọ̀dá kìíní gbogbo irú àwọn ìrìnàjò wọ̀nyí káwọn náà ká gbìyànjú ká wòye sí lọ́tún ká wòye sí lọ́sì ní tí ó mọ̀ mú ká mọ rídàmú báyìí nílé ọkọ táwọn náà bá wà ẹ̀jẹ̀ á gbìyànjú ká bẹ̀ lọ́wọ́n ọba kì í ká bẹ̀ lọ́wọ́n ọba lórí wa wa ká bẹ̀ lọ́wọ́n ọba lórí ìrìn wa gbogbo ọ̀làjú kọ́làjú tí mo mọ̀lẹ́ ilé ọkọ̀ gbé ká gbìyànjú ká tọwọ́ rẹ̀ bọ́lẹ̀ ọkùnrin ó mọ̀ ọjọ́kùnrin láyéláyé pàápàá jùlọ ní African Society ọkọ mọ ọjọkọ ni ẹbẹ Allah subhanahu wa ta'ala wọn sì tún gbogbo wọn lápapọ̀ la ilaha illallah wallahu